àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wọ́ ẹ́míà ìlọrin lọ sílé ẹjọ́ kí lọ́bọ̀ fi ṣorí dínà kí ò ṣe ní ìbéèrè táwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe nílùú ìlọrin nípínlẹ̀ kwara ń béèrè lọ́wọ́ ẹ́míà ìlọrin àtàwọn àáfàá lórí bí wọ́n ṣe takú pé ọdún ìṣẹ̀ṣe tí wọ́n fẹ́ ṣe lógúnjọ́ oṣù kẹjọ yìí kò ní í wáyé páwọn ò ní fààyè gbà wọ́n kí wọ́n ṣe àjọ̀dún ọ̀hún nílùú ìlọrin ni wọ́n bá wọ́ emir ìlọrin alhaji ibrahim zulu gambari àtàwọn míì lọ ilé-ẹjọ́ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ yìí ni ẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe nílùú ìlọrin ìpínlẹ̀ kwara wọ́ emir ìlọrin lọ ilé-ẹjọ́ látàrí pé wọ́n ní emir ló fi dandan gbọ̀n lé pé àwọn ò gbọ́dọ̀ ṣọdún ìṣẹ̀ṣe nílùú ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ lára àwọn tí wọ́n sọ nínú ìwé ìpẹ̀jọ́ wọn ni pé emir kò fẹ́ fún àwọn ní ẹ̀tọ́ tàwọn tí àwọn mùsùlùmí bá fẹ́ ṣọdún wọn á ṣọdún báwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn kristi bá fẹ́ ṣọdún kò sẹ́ni tó ń dì wọ́n lọ́wọ́ ṣùgbọ́n kí ló dé tákàrà wá fẹ́ deegun lásìkò táwọn oníṣẹ̀ṣe fẹ́ ṣọdún tiwọn tẹ́ ò bá gbàgbé láti bí oṣù kan sẹ́yìn ni awuyewuye ti ń wáyé láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn àfáà lórí bí àwọn àfáà lọrin àti emir ṣe takú pé kí wọ́n gbé ọdún ìṣẹ̀ṣe lọ sílùú míì kò gbọ́dọ̀ wáyé nípínlẹ̀ kwara lọ́jọ́ ìṣẹ́gun túsìdẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí làwọn àáfàá tún pe ìpàdé àwọn oníròyìn tí wọ́n sì ní ìdí táwọn fi pe àwọn oníròyìn ni pé àwọn oníṣẹ̀ṣe kò gbọ́dọ̀ ṣe ayẹyẹ àjọ̀dún ní àwọn ìjọba ìbílẹ̀ márààrún tó so Emirate ró ìyẹn ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ìlọrin West ìlà oòrùn Ìlọrin East gúúsù Ìlọrin South Asa àti ìjọba ìbílẹ̀ mòró Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́